mo kì í káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògórẹ́ni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀nìrìnṣà ọba adéyẹyè ẹnìtàn gúúsì ló ti fi àkókò ọdún ọlọ́jọ́ ilé yìí tó ń lọ lọ́wọ́ ní ilé Ifẹ̀ ṣe àdúrà fún gbogbo ènìyàn ọ̀nìrìnṣà tí wọ́n fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára wọn sọ wípé yàtọ̀ sí ọdún ọlọ́jọ́ tó ń bẹ lóde àjọyọ̀ ọdún keje lórí àpèrè àwọn bàbá àwọn sì ń lọ lọ́wọ́ pẹ̀lú ọmọ káàrọ̀ òjìrè láti máa gbé ní ìgbé ayé àlàáfíà tẹlifíṣàn Orísun yóò mú ẹ̀kúnrẹ́rẹ́ ayẹyẹ ọ̀hún wá fún yín láìpẹ́ ṣùgbọ́n ẹ wo ráńpẹ́ nínú èyí tó ń bẹ lórí ayélujára. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà lórí ayélujára tí ó tún jẹ́ agbaniníyànjú lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbéyàwó Blessing CEO ló ti sọ wípé kò sí ohun kan tí dókítà kò lè ṣe Blessing CEO tí ó fi àwòrán ìgbà tí ẹ̀yìn rẹ̀ rí bí ewé ọ̀lẹ̀ àti ìgbà tí ọwọ́ dókítà ti bà á sórí ìtàkùn ayélujára rẹ̀ kódà ọ̀kan nínú àwọn alátẹ̀lé rẹ̀ sọ wípé dókítà tó bẹ́ẹ̀ mọ ẹ̀yìn rẹ̀ kò mọ́ dáadáa wípé apá ọ̀tún tóbi ju apá òsì lọ léyìí tí òun pẹ̀lú sì dá lóhùn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n jẹ́ aláriwo lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n kò sí ṣíṣì ní àpò wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká orí ayélujára Tókunbọ̀ Àṣàbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Esabod ti sọ wípé òun kò mọ ohun tó lè gbé òun wá sí orílẹ̀-èdè Nàìjíríà rárá wípé àti ohun tó ń mí àti èyí tí kò mí ni kò sí ààbò tó péye fún ọ̀rọ̀ yìí ló sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti fi fọ́nrán fídíò kan tí í ṣe ibojì sórí ìtàkùn ayélujára náà ní ètò jẹ́ wípé gbogbo òkú tó ń bẹ nínú ibojì ni wọ́n ti wú lọ tó wá sọ wípé eléyìí jẹ́ ohun tó kọ mi lóminú púpọ̀ pé pé nígbà tí òkú pẹ̀lú bá tún di ohun tí à ń jí gbé báwo ni alàyè ṣe fẹ́ gbé ní àlàáfíà ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. èmi ìhàn ti wú eléyìí okun má mi ọ̀dà wọ́n ti wú ṣé o ti rí ṣé o ti rí okun má mi ọ̀rẹ́ wọ́n ti wú nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré Súnkànmí Ọmọbọ́láńlé tí ó jẹ́ ọmọ àgbà òṣèré ni bàbá Lúwẹ̀ẹ́ ló ti fi èrò ọkàn rẹ̀ hàn lórí ayélujára wípé òun gan fẹ́ sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà Súnkànmí Ọmọbọ́láńlé tí ó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí arákùnrin kan ti ń gbàdúrà tó sì mú ìwé ìrìnnà rẹ̀ tí í ṣe ti orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ léè tó ń gbàdúrà kíkankíkan wípé kí Olódùmarè wá gbé òun kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà léè tó mú Súnkànmí Ọmọbọ́láńlé sọ wípé òun gangan lọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ wípé àníṣe òun fẹ́ jápa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèrékùnrin Yomi Fashlanso ló ti fi ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú ṣe àdúrà fún àwọn ènìyàn ó sọ wípé òun ṣe eléyìí bí ẹ̀mí òun ti darí nítorí wípé òun kì í sábà ṣe irú nǹkan yìí ó ní láti ìsinsìnyí lọ òun ṣe àdúrà fún gbogbo ènìyàn pé gbogbo ibikíbi tí wọ́n ti ń sọ̀rọ̀ rẹ láìda ṣùgbọ́n tí o láǹfààní láti débẹ̀ lọ rojọ́ tàbí láti lọ jà fúnra rẹ wípé kí orí ẹlẹ́dà ìyá rẹ kó dìde kó lọ síbẹ̀ kó sì lọ jà fún ọ yomi fashlanso ló ṣe fọ́nrán fídíò oníṣẹ́jú ráńpẹ́ yìí láti gbàdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ ẹ wò rẹ́bẹ́njá nínú rẹ̀. àdúrà kan ni mo ní fún ẹ lẹ́nìí ẹ̀mí ló dẹ̀ ní kí n ṣàdúrà yẹn ibikíbi tí ò ní sí tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ láì dáa tí wọ́n ti ń bà ẹ́ jẹ́ tí wọ́n ti ń rojọ́ ẹ níbi ìṣẹ̀dá ẹ agbèjà ẹ níbẹ̀ ó gbọ́ ìṣẹ̀dá ẹ á dìde ìjà fún ẹ níbẹ̀ ó dáhùn ìṣẹ̀dá ẹ agbẹjọ́ ẹrù ń bẹ̀ sí dáadáa kò bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ire o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká oníṣẹ́ ọwọ́ lórí ayélujára tí wọ́n pè ní Kẹ́mi Olúgbadé Cherry Clay tí ó jẹ́ amọ̀kòkò ní ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká tí ń gbóríyìn fún lórí iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe bí a kò bá gbàgbé wípé látàrí iṣẹ́ tí arábìnrin yìí ń ṣe òun ló mú kí gbajúgbajà olórin ẹ̀mí ni Tọ́pẹ́ Àlàbí fi ẹ̀rọ amúnáwá tuntun ta lọ́rẹ kí iṣẹ́ rẹ̀ kó tún lè máa ọ̀hún ti ń ṣiṣẹ́ ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n ti ń gbóríyìn fún kẹ́mi olúgbàdé lórí ìtàkùn ayélujára kẹ́mi tí ó lo ìtàkùn ayélujára rẹ̀ fífi iṣẹ́ rẹ̀ èyí tí ń ṣe ìkòkò ńlá kan sórí ìtàkùn ayélujára tí òun pẹ̀lú sì kọ síbẹ̀ wípé ìpè òun ni iṣẹ́ amọ̀kòkò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin Portable ti ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lórí ayélujára wípé ẹni tí Ọlọ́run bá ti gbé sókè kó wá gbé òun sókè pẹ̀lú o wípé òun nílò ìrànlọ́wọ́ kó ògo má lọ tán lójijì Portable tó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ irun tó ń bẹ lọ́kàn rẹ̀ fún àwọn ènìyàn pàápàá àwọn tí orí ti ṣẹ́gi ọ̀là fún nínú iṣẹ́ orin láwùjọ wípé kí wọ́n gbìyànjú láti ràn òun lọ́wọ́ nítorí pé owó kì í tó olówó bẹ́ẹ̀ ni ògo kì í tó ológo àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lòun n náà ti gbé láti rí dájú wípé ògo òun tàn ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ògo kì í tó ológo ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. èwo ni fàpàpà ní indọ́sítírì sórí gbàtà bá kó gbá wọlé kan tó sá ìwà ni all those big big standard record label well na dey muna come join hand with me ògo kì í tó lógo owó kì í tó lówó abeg i need help make una come help me who go help you no go stress you. Uh, all those una artists the one wey no blow come káyà kan fún sọmi kò ní búlọ́ọ̀kì ẹ̀ bẹ́ẹ̀ lọ bọrí ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin ní Simi Gold òun ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ òun ló ti ṣàárò òun ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ àlàáfíà tó péye ni òun wà ṣùgbọ́n o kí wọ́n máa retí fọ́nrán fídíò òun tuntun eléyìí tí òun pe àkórí rẹ̀ ní lóyà Simi Gold ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò kékeré kan sórí ìtàkùn ayélujára náà níbi tí ó ti múra gẹ́gẹ́gẹ́ bí ẹni ń ròde ìyàwó ṣùgbọ́n tó jẹ́ wípé ó ṣeé ṣe tí òye ti fojú hàn fún àwọn ìlólùfẹ́ rẹ̀ wípé aṣọ náà jẹ́ ọ̀kan nínú àwọn aṣọ tí ó lò níbi fọ́nrán fídíò tó sọ wípé kí àwọn máa retí ní èyí mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára sọ wípé àwọn ò lè dúró pẹ́ mọ́ láti rí fọ́nrán tuntun eléyìí tó sọ wípé yóò jáde tó pe àkórí rẹ̀ ní lóyà ẹ kí a wò díẹ̀. If you gonna love me, love me like I want it, cause I no go set to follow, no, no, no. ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin oyéǹdàmọ́lá johnson emmanuel tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí dami crane òun ni ó ti lọ sọ́dọ̀ túnde ednut lórí ayélujára láti lọ sọ fún un nípa owó eléyìí tí davido fẹ́ fún un dami crane ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti pín nínú ọ̀rọ̀ tóun àti túnde ednut ti sọ lórí ìtàkùn ayélujára níbi tí túnde ednut ti gbà nímọ̀ràn láti má pe davido jáde lórí ìtàkùn ayélujára lójúnà àti sìn lówó mọ́ ṣùgbọ́n kó ní sùúrù yóò rí owó rẹ̀ gbà nítorí wípé pípe Davido jáde lórí ìtàkùn ayélujára tàbí láti yẹ̀yẹ́ rẹ̀ yóò mú kí òun pẹ̀lú ìyẹn Dami Crane kó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ nítorí wípé àwọn tí wọ́n fẹ́ràn Davido pọ̀ jàǹtìrẹrẹ lórí ìtàkùn ayélujára wípé ọ̀gbẹ́ni farabalẹ̀ Davido yóò san owó rẹ̀ láìpẹ́ jọjọ nítorí náà yé pe orúkọ rẹ̀ tàbí fà á jáde lórí ìtàkùn ayélujára nítorí wípé àwọn tó ń bẹ lẹ́yìn Davido pọ̀ ju àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà adẹ́rìnpòṣónú àti àti ìlúmọ̀ọ́ká orí ayélujára Túndé Ednut ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ń sọ fún àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ wípé kí wọ́n fi ọwọ́ wọn síbi tó yẹ kọ́wọ́ gbé láti má jẹ́ kí a máa rí ara ẹni fín lórí ìtàkùn ayélujára nítorí wípé ayélujára kì í ṣe ilé àrífín Túndé Ednut ló kọ eléyìí lásìkò tí ó ṣe fọ́nrán fídíò àwọn tí ó ti gbé igi ìdènà fún lórí ayélujára tí olóyìnbó mọ̀ sí blocking lè tó sọ wípé òun kàn fẹ́ láti wá wo yàrá tí òun kó gbogbo àwọn ènìyàn t tí òun ti gbé igi dènà fún lójúràn láti má jẹ́ kí wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú òun lórí ayélujára ni lè tó wá ń lo àkókò náà láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ayélujára kì í ṣe ilé àrífín o nítorí ìdí èyí kí oníkúlùkù kó fi ọwọ́ rẹ̀ síbi tí ọwọ́ ń gbé. kò ní jù báyìí fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé eré ọlọ́sẹ̀sẹ̀ ni Aristo àti Bushito sì ń tẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday ìbẹ̀rẹ̀ láti aago mẹ́jọ sí aago mẹ́jọ àb àbọ̀ bákan náà ni àtúnwò rẹ̀ yóò máa wáyé ní ọjọ́ sátidé ní aago mẹ́sàn-án ẹ má yí kúrò ẹ má wàá gbàgbé wípé bí ẹ ti ń wo eré ọlọ́sọ̀ẹ̀sẹ̀ àrísítò àti bùṣítò yìí náà lẹ́ láǹfààní láti máa di ẹ̀bùn bí ẹ ti ń dáhùn àwọn ìbéèrè ọlọ́kanòjọ̀kan eléyìí tó ń jẹyọ ní abẹ́rẹ́ àjùwáṣe títọ́ máa dìgbà míì táwọn máa fi re àti àánú pàdé mọ rírì ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí ọ ó lè má ní ìtumọ̀ lójú rẹ ṣùgbọ́n ó ṣe iyebíye lójú wọn àjùwáṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.